إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد فيا عباد الله اتقوا الله تبارك وتعالى فإن الله سبحانه وتعالى قد أوصى بتقواه للأولين والآخرين يقول الله سبحانه وتعالى ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله ويا عباد الله العمل بالحساب الفلكي في الصوم والإفطار وبيان ما فيه من مفاسد ووجوب العمل بالرؤية الشرعية الثابتة عن خير البرية صلى الله عليه وعلى وعلى آله وسلم فهذا العنوان هو الذي سيدور عليه الكلام في هذه الخطبة إن شاء الله سبحانه وتعالى بيان بطلان العمل بالحساب الفلقي من وجوه الوجه الأول أن النبي صلى الله عليه وعلى آله وسلم أمر بالصوم لرؤية الهلال والإفطار لها وحصر ذلك فيها وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وعلى آله وسلم صوموا لرؤيته وأفطروا لرؤيته فإن غبي عليكم فأكملوا عدة شعبان ثلاثين رواه البخاري ومسلم قوله غبي بفتح الغين المعجمة وتخفيف الباء الموحدة الموحدة المكسورة قال عياض كذا هو لأبي ذر وعند القابضي غبي بضم الغين وتشديد الباء وكذا قيده القصيري بخطه والأول أبيض ومعناه خفي عليكم وقال ابن الأنبار رحمه الله تعالى الغباء شبه الغبرة في السماء وقال ابن الأثير وابن المنذور أي خفية ورواه بعضهم قبي بضم الغين وتشديد الباء المكسورة لما لم يسمى فاعله من الغباء شبه الغبرة الغبر شبه الغبرة في السماء قد تواترت الأحاديث الآمرة بصيام رمضان والفطر منه لرؤية الهلال أو إتمام في الشهر الثلاثين يوما إذا لم يرى الهلال عن أكثر من خمسة عشر صحابية رضي الله تعالى عنهم وصرح الطهاوي رحمه الله تعالى في شرح معاني الآثار الجزء الأول الصفة أربعمائة وثلاثة وخمسة وثلاثين بتواترها عن رسول الله صلى الله عليه وسلم قال العلامة بكر بن عبد الله أبو زيد بن محمد رحمه الله تعالى قد حدد النبي صلى الله عليه وعلى آله وسلم الطريق الذي يعرف به الإهلال في الشهر في جملة أحاديث حكي فيها التواتر واردة عن جماعة من الصحابة رضي الله تعالى عنهم منهم أبو هريرة وابن عباس وابن عمر وحذيفة وسعد بن أبي وقاص وابن مسعود وجابر والبراء بن عازب ورافع بن خليل وطلق بن علي وأبو بكرة وسمرة وعدي بن حاتم وعن رجال من الصحابة وعن عطاء مرسلا رضوان الله تعالى عنهم أجمعين وحديث ابن عمر وأبي هريرة رضي الله تعالى عنهما في صحيحين وحديث ابن عباس رضي الله تعالى عنهما في صحيح مسلم وثبت من حديث عائشة رضي الله تعالى عنها من هذه من هديه الفعلي صلى الله عليه وعلى آله وسلم وفيها أوضح بيان ممن أوتي جوامع القلب صلى الله عليه وسلم للطريقة الشرعية الوحيدة لبدء صيام رمضان ونهايته قال شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى الطريق إلى معرفة طلوع الهلال هو الرؤية لا غيرها بالسمع والعقل قال العلامة أبو الحسن الموردي رحمه الله تعالى في كتابه الحاوي الكبير علق حكمه بأحد شرطين لا ثالث لهما وقال منع من الصوم والفطر إلا بأحد شرطين انتهى كلامه وقال الشيخ عبد العزيز بن عبد الله بن باز رحمه الله تعالى النبي صلى الله عليه وعلى آله وسلم أمر بالصوم لرؤية الهلال والإفطار لها وحاصر ذلك فيها انتهى كلامه فمن عمل بالحساب الفلقي أو قدمه على الرؤية أو جمع بينهما يكون قد خالف أمر النبي صلى الله عليه وعلى آله وسلم وقد قال الله سبحانه وتعالى وليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم سورة النور قال الإمام أحمد رحمه الله تعالى في رؤية في رواية الفضل بن زياد نظرت في المصحف فوجدت طاعة الرسول صلى الله عليه وسلم في ثلاثة وثلاثين موضعا ثم جعل يتلو فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم الآية وجعل يكررها ويقول أتدري ما الفتنة الفتنة الشرك لعله إذا رد بعض قوله أن يقع في قلبه شيء, شيء من الضيق فيهلك وجعل يتلو هذه الآية فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الوجه الثاني يا عباد الله نهيه صلى الله عليه وسلم عن صيام رمضان والفطر منه حتى يرى الهلال أو تتم العدة ثلاثين يوما وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وعلى آله وسلم قال الشهر تسع وعشرون ليلة فلا تصوموا حتى تروه فإن ثم عليكم فأكملوا العدة ثلاثين رواه البخاري واللفظ له واللفظ له ومسلم ولمسلم الشهر تسع وعشرون ولا تصوموا حتى تروه ولا تفطروا حتى تروه فإن غم عليكم فاقدروا له ثلاثين قال نافع وقال ابن عمر رحمه الله تعالى فكان ابن عمر يفطر مع الناس ولا يأخذ بهذا الحساب الفلكي قوله غم قال عياض بضم الغين وشد الميم أي ستره الغمام كذا رويناه في الموقع بغير خلاف وقد جاء في كتاب أبي داود أبي داود رضي رحمه الله تعالى فإن حالت دونه غمامة فهذا تفسير لذلك في الحديث نفسه قوله اقدروا بضم الدال المهملة وكسرها ذكره الخميني وعياض وغيرهما وغيرهما قال إياه معناه قدروا له عدد ثلاثين يوما حتى تكملوها كما فسره في الرواية الأخرى وأكملوا العدة ثلاثين ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba tí ọpẹ́ yẹ ti ọpẹ́ tọ́ sí lórí ìdẹ̀rọ̀ rẹ̀ tó ṣe fún wa ìkẹ́ Ọlọ́run àti ìkẹ́ rẹ̀ kọ máa bá aṣáájú àwọn olùfáyà Ọlọ́run aṣáájú àwọn ẹni Ọlọ́run anẹnuwa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá wa kí ànábì náà àti àwọn aráalé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti ọgbọ olùtẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ fún wa tí ó fi dọjọ́ àlùfíyàmà gbogbo àti ajẹ́ ẹrúsìn ọlọ́run ọba ẹ jẹ́ apáyọ ọlọ́run ọba ìrèké ọlá káàsì ní èsè ńpa ìpáyọ ọlọ́run ọba sílẹ̀ fún oṣù rọmọdọ́ọ̀nù tó ti kó súnmọ́ pẹ́kípẹ́ kí mọ́ wa báyìí kí ọlọ́run ọba kó jẹ́ kó bẹ́ẹ̀ mi àtẹlẹ́kọ̀ fún wa ní rọrùn nínú alukur'an ìkẹrí ìgbé walaqad wassayna alladhina utul kitaba min qablikum ọlọ́run láti sàtọ́lẹ̀ fáwọn tá a fún ní síra síwájú yín wa iyyakum àtẹ̀yìn náà tẹ́jẹ́ mùsùlùmí á ní tẹ́kùlọ́ ìgbé kẹ́ ìpáyọ̀ ọlọ́run kẹ́sì máa bẹ̀rù ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ìpáyọ̀ ọlọ́run ọba ló lóore jù létí ìpàtí ẹ̀dá ìmánì. lónìí insha Allah ta'ala ní ìgbáradì àti ìmúrakalẹ̀ fún pípàdé oṣù Ramadan á tún tẹ̀síwájú nínú àlàyé wa nípa oṣù Ramadan nípa wípé ààwẹ̀ wa tá a gbà nínú òfin ẹ̀sìn Ọlọ́run á bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú rírí oṣù á tún parí ẹ̀ náà pẹ̀lú rírí oṣù ìwà máa ka àwọn òǹkà táwọn èèyàn máa ń kà pẹ̀lú òǹkà àwọn tó ṣe é pé wọ́n ń wọṣẹ́ bóyá ń fi èèpẹ̀ wo ni tàbí ń fi nǹkan míì kà á nínú àwọn tó ṣe é pé wọ́n á máa láwọn ń wo ìràwọ̀ láti fi máa ìgbà tó sùn bẹ̀rẹ̀ àwọn ń wo ìràwọ̀ láti fi máa ìgbà tí òṣùn parí eléyìí ó tako ìlànà nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ní àwọn ojúkànnà tó pọ̀ ojúkànnà alákọ̀ọ́kọ́ òun náà ní pé dáadájú anábíwá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó pàṣẹ wípé ká gba àwẹ̀ oṣù Ramadan pẹ̀lú rírí oṣù rírí ìlétésù oṣù káṣí tó sínú náà bákan náà pẹ̀lú rírí ìlétésù oṣù àgbàwẹ̀ oṣù Ramadan nígbà tá a bá rí ìlétésù Ramadan bákan náà á sínú kó nínú àwẹ̀ Ramadan nígbà tá a bá rí ìlẹ́sẹ̀ sùn ṣàwáàlì eléyìí anabi sallallahu alayhi wa sallam ó ṣe àkótán rẹ̀ ìgbé irinṣẹ́ kan ṣoṣo tá a lò láti fi bẹ̀rẹ̀ àwẹ̀ òun náà ni kárí oṣù gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam ṣe sọ nínú hadith alákọ̀ọ́kọ́ tí a ń gbéyẹ̀wò ìtàtùmọ̀ kàmí náà lánàbí tó mú àlékún wá nínú rẹ̀ hadith wa látọ̀dọ̀ àfáwà Abu Hurairah tí ọlọ́run bá ní yọ́nú sí Abu Hurairah náà wọ́n dájú anabi wa Muhammad sallallahu alayhi sọ báyìí pé ẹ máa gba àwẹ̀ nítorí pé rí ilé tẹsán oṣù Ramadan bákan náà ti máa dínú nígbà tí ẹ bá rí ilé tẹsán oṣù Ramadan nígbà tí èbì bó bá wá lọ bo oṣù fún yín tẹ̀ rí Ànábì sallallahu alaihi wasallam ní pé ẹ̀yà ká oṣù oṣù Ṣàbán ẹ̀ka gbogbo ọ̀pọ̀jọ́ nígbà tí ẹ bá ti rí oṣù nígbà tó di mọ́kàndínní ọgbọ̀n Ànábì sallallahu alaihi ní ẹ̀ka oṣù Ṣàbán yẹn gbogbo ọgbọ̀n fa ìngọ́bìyà pẹ̀lú kíkọ́ inú yẹn ọgbà fatiha kíbà kó sì gbà kẹsùrọ̀ bíbà tí ò ní ní ṣáda tọ́jẹ́ bá ọlọ́mọ kan ṣoṣo nísàlẹ̀ afáwa ìyá rahimahullahu ta'ala wọ́n sọ báyìí pé báyìí òun náà ló ṣe wá láti ọ̀dọ̀ afáwa Abu Dharr bákan náà láti ọ̀dọ̀ al-Qabisi kó sì wá nìyẹn pẹ̀lú gọ́bíyà pẹ̀lú pé gọ́yìn ọgbà fatiha nígbà tí báyẹn ọgbà kẹsùrọ̀ tíyàtọ̀ tẹ̀lé náà ti tún fatiha ní fíìlù máàdì màlúù ní fíìlì máàdì yìí tá a mọ òṣìṣẹ́ ti bẹ nínú rẹ̀ bákan náà tún wá pẹ̀lú gómìnà pẹ̀lú pé zubainu kọba gbọmọ kí báyẹn kọba kẹsọ pẹ̀lú ṣáda kí yàtọ̀ sí wà ní parí kọba fatiha rẹ̀ eléyìí náà wá nínú ẹgbàá wa mi ìyẹn náà wá báyìí àwọn náà ní àlè bó ṣe di ọ̀rọ̀ tiẹ̀ mọ́lẹ̀ hadithi mọ́lẹ̀ nìyẹn pẹ̀lú kíkọsílẹ̀ ọwọ́ wọn gangan fúnra ara rẹ̀ pé ó bìyà ṣùgbọ́n tala kọ̀kọ́ yẹn tọ́jọ́ gọ́ bìyà òun náà lọ́ hàn púpọ̀ jù òun ló sì léke púpọ̀ jù ìtumọ̀ rẹ̀ òun náà ní tó bá pamọ́ yẹn ni pé tí oṣù bá pamọ́ fún yín dẹ́ẹ̀rí oṣù ìṣẹ̀dẹ́ẹ̀rí ilé tẹ́sù ẹgbà ẹ̀ka oṣù ṣàbáàd Ramadan dáǹbá lọ ọwọ́ adi mọ́kàndínlọ́gbọ̀n la àbárí oṣù tó a ka oṣù Ramadan yẹn náà tó ní ogbe ọgbọ̀n kótó ní paase ọdún ìtùnú dàmà sí ìdòlè fitiri wa ìgbà tá a jẹ́ lùsìn ọlọ́run kó ṣe wá lélẹ́yìí nínú ẹgbà wa látọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ahadith ọwọ́ ní hadith mutawatir hadith anábì Muhammad sallallahu alayhi wa sallam láti gbé ẹgbà wa bó ṣe wá sọ́dọ̀ wa ó pín sí àhàdìsù àhàdìsù mùtàwátìrọ̀ àti àhàdìsù àhàd àhàdìsù mùtàwátìrọ̀ òun náà ni àwọn àhàdìsù ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sọ̀hábà tí wọ́n gbà wá látọ̀dọ̀ anẹ́gbọ̀n Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam kódà tá a tún wá rí pé ọ̀pọ̀lọpọ̀ ló tún gbà látọ̀dọ̀ tiwọn àwọn ọ̀pọ̀lọpọ̀ yìí ó di èèwọ̀ kò ṣeé ṣe ó ṣòro láti pé kí gbogbo wọn parun pọ̀ lórí rọ́mà anẹ́gbọ̀n Muhammad sallallahu alayhi wa sallam yẹnni pé ńgbà tí eléyìí sọ tiẹ̀ bó ṣe sọ náà tọ̀hún ṣe sọ bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ iná ṣe sọ bẹ́ẹ̀ lélẹ́ ṣe sọ bẹ́ẹ̀ gbogbo wọn yìí kọ rọrùn fún wọn wọn kà panu pẹ̀lẹ́ kan náà nàbí Muhammad sallallahu alayhi wa sallam tá n pè ní tawaturu nìyẹn bẹ́ẹ̀ ni hadithu ahadi òun ni hadith ṣe pé èèyàn kan lọ́gbà lọ́dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tí èsì ìrùtọ́ pọ̀ lọ́gbà lọ́dọ̀ anabi sallam ṣùgbọ́n ìta wa ń sọ̀rọ̀ lórí ẹ̀ tọ́jú hadithu ti kárí oṣù kótó di pé á bẹ̀rẹ̀ àwẹ̀ hadithu mutawatiru ni hadithu ti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tàbí ló gbà wá ní ọ̀pọ̀lọpọ̀ lọ́dọ̀ anagba muhammad sallallahu alayhi wa alayhi wa sallam gbogbo hadithu ti ń pa aláṣẹ yìí hadithu tó kọ́ ń pa aláṣẹ pé ká gbá ká sì tunu pẹ̀lú wípé kárí ilé ti sùn oṣù òun láti ti sẹ́yìn bákan náà nígbà a bá ti tunu nígbà tí oṣù bá parí òun náà láti wa pàápàá jùlọ tí a bá ìlétésù á jẹ́ kí oṣù yẹn kó ṣe kí ni o kó pé ọgbàjọ́ nígbà tí a bá ti rí ìlétésù. gẹ́gẹ́ bí afa wa tí wọ́n ń ṣe àlàyé afa wa at-Tahawi rahimahullahu ta'ala wọ́n ṣe àlàyé fún wa pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sàábé òun náà ni wọ́n gba hadithi kásínú pẹ̀lú rírí ìlétésù kásìgbàwẹ̀ pẹ̀lú rírí ìlétésù wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nínú sàábé òun náà ni wọ́n gbà wá àwọn sábẹ́ yìí wọ́n ti pọ̀ púpọ̀ wọ́n pọ̀ púpọ̀ pàápàá jùlọ àtúnyẹ ẹgbà tó sọ yìí pé àwọn sábẹ́ tí wọ́n gbà wá wọn ò kéré sí mẹ́ẹ̀ẹ́dógún nínú sábẹ́ anagba Muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí alama alama àgbà afáwa afáwa Bakri Abdullahi Abu Zayd ibn Muhammad yọlọ́n kọ́ bá wa kẹ́ wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ lébi ọdún mélòó kan òun náà ni wọ́n papòdà wọ́n sọ báyìí pé anabiwa muhammad sallallahu alaihi wa sallam wọn ló ti fi ó ti fi ààlà sí ọ̀nà tá a gbà tá a fi bẹ̀rẹ̀ àwẹ̀ àti ọ̀nà tá a gbà tá a fi túnu anabi sallallahu ti fi ààlà síbẹ̀ kò sì wá sí ààlà náà ju wípé kárí ìlété su oṣù fẹ́ fi bẹ̀rẹ̀ àwẹ̀ tí oṣù ramadan bákan náà kásì rí ìlété su oṣù tá fẹ́ fi túnu àwẹ̀ oṣù ramadan tá mọ̀ sí oṣù shawwal kárí ìlété su rẹ̀ eléyìí òun náà ní ìpìlẹ̀ wọn á ní pé hadithi tó ń sọ nípa kátúnu pẹ̀lú kárí ilé tẹ́sù àti kágbáwẹ̀ pẹ̀lú kárí ilé tẹ́sù wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀sán abilọ́ gbà wá nínú wọn òní àfáwọ̀ Abu Hurairah nínú wọn òní àfáwọ̀ Abdullahi ọmọ Abbas nínú wọn òní àfáwọ̀ Abdullahi ọmọ Umar nínú wọn ní àfáwọ̀ Hudhayfah ọmọ Yaman nínú wọn ní àfáwọ̀ Sa'd ọmọ Abi Waqqas nínú wọn ní àfáwọ̀ Abdullahi ọmọ Mas'ud nínú wọn ní àfáwọ̀ Jabir ọmọ Abdullah nínú wọn náà ní àfáwọ̀ al ọmọ Azib nínú wọn náà ní àfáwọ̀ Rafi' ọmọ Khadij nínú wọn òun náà ní ọmọ ali nínú wọn náà ni afáwọn abubakar nínú wọn náà ni samura nínú wọn náà ni afáwọn ali ibn hatim nínú wọn bákan náà tí wọn tún gbà wá òun náà látún ti rí tó jẹ pé wọn tún gbà lọ́dọ̀ sàábé òun náà ni afáwọn àtọ wọn gbà ní mursal látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam kí ọlọ́run bá kọ́ba yọ́nú sí gbogbo àwọn sàábé yìí lápapọ̀ láì dá ẹnì kankan sí nínú wọn. bẹ́ẹ̀ náà ni hadith afáwa ibn umar àti ti afáwa abu méjèèjì yẹn hadithi tí wọ́n yẹ ń bẹnu sahihu mamu bukhari àti sahihu mamu wa muslim bákan náà hadithi afáwọ̀ abdullahi ọmọ abbas ń bẹnu sahihu muslim bẹ́ẹ̀ náà ló tún wá rinlẹ̀ látọ̀dọ̀ ya wa aisha radiyallahu ta'ala anha nínú ìlànà anabi tọ́jẹ́ ti tẹ́ anabi ó bẹ̀rẹ̀ àwẹ̀ àyàfi pẹ̀lú kórì létísù kò sì sínú àyàfi pẹ̀lú pé orí létísù ìtí anabi sallallahu alaihi kò tún dá lórí ẹ̀ yàtọ̀ sí ọ̀rọ̀ tí anabi sallallahu sọ anabi tó ti tẹ̀ tọ́ eléyìí báyìí òun náà ni àfàwà alàlámà abubakar abuzaid òun náà ni tí wọ́n sọ kí ọlọ́wọ́n bá kí ó bá wa kẹ́ gbogbo wọn lápapọ̀ bákan náà ó tún bẹ nínú rẹ̀ àlàyé tó pegedé púpọ̀ àlàyé tó hàn púpọ̀ ó tún wá látọ̀dọ̀ ẹni tí ọlọ́wọ́n bá ilé kíọ́lá ti kún ní àkótán ọ̀rọ̀ tá a mọ̀ sí jawamiul kalbi ẹni tí anabi sọ́lá tí anabi sọ́lá sọ yẹ pé fúnra ara rẹ̀ oní sọ bẹ́ẹ̀ pé ọ̀tí ìtú jawamiul kalbi nígbà tí ń sọ nípa àwọn nǹkan márùn-ún kan tọ́lọ́wọ́n bá fóun tí òkun ẹlòmíì ọwọ́ ni pé títu jawami alikẹ́lì ọlọ́run fún mi ní àkótán ọ̀rọ̀ kí n sọ̀rọ̀ níwọ̀n kí ìtumọ̀ rẹ̀ kó sì pọ̀ púpọ̀ àlàyé tó kún ọ̀nbẹ látọ̀dọ̀ àní sọ́sọ́nà àlàyé tó hàn dáadáa púpọ̀ ó ti wá látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam nípa ìlànà tó bá òfin mu tó jẹ́ ìlànà kan ṣoṣo dáadọ́ táà bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan àti ìlànà kan ṣoṣo dáadọ́ táà fi parí àwẹ̀ Ramadan gẹ́gẹ́ bí olùmọ̀wá sẹ́kùn islam ní tẹ̀lé yàrá rahimahullah ta'ala gẹ́gẹ́ bí wọ́n ti sọ. wọ́n ní ọ̀nà tààgbà tààfin mọ báwo ni àzẹ́rí ìlẹ́sẹ̀ báwo ni àwẹ́sẹ̀ bẹ̀rẹ̀ òní pẹ̀lú rírí ìlẹ́sẹ̀ sùn kò sí ọ̀nà ní ìjù bẹ́ẹ̀ lọ. ẹ̀rí eléyìí wà nínú tírà ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀rí tó bá làákà ìmú náà gẹ́gẹ́ bó tó ṣe gún yẹn náà lọ́wọ́ ọ̀rọ̀ olùmọ̀wá sẹ́kùn àwọn sọ tí wọn fi ọlọ́run bá kó bá wa fẹ́ wọn nínú tíra àwọn alihawil kabir wọn ní anabi wa muhammad sallallahu alaihi wa sallam ó so ìdájọ́ gbígbà wẹ̀rọ̀ àti ìtúnu ó sọ̀rọ̀ pẹ̀lú ìkan nínú májẹ̀mú méjì kò sí kẹta fún ìkan nínú májẹ̀mú méjì òun náà ni anisọ́lá fi so ìdájọ́ agbáwẹ̀ àtàtúnu ló fi sọ̀rọ̀ kò sí ẹlẹ́ẹ̀kẹta fún bákan náà anabi sallallahu alaihi wa sallam ó sì tún kọ̀ fún wa láti gbàwẹ̀ àti láti túnu àyàfi pẹ̀lú ìkan nínú májẹ̀mú méjèèjì yẹn ọ̀rọ̀ olùmọ̀wá abul hasan mawardi ó ti tán síbẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni sheikh wa abdulaziz bin abdullah bin baz rahimahullahu ta'ala àwọn náà sọ báyìí pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n lọ pàṣẹ gbígbààwẹ̀ pẹ̀lú rírì ìlétésù ó sì tún pàṣẹ kátúnu pẹ̀lú rírì ìlétésù bákan náà anabi ti ti àkútà rẹ̀ síbi nǹkan yẹn nìkan ṣoṣo sallallahu alayhi wa sallam báyìí òun náà ni ọ̀rọ̀ tí olùmọ̀wá sheikh wa ibn baz rahimahullah ta'ala bí wọ́n ti sọ. ẹni yóò tọ́ wá lóun fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ìràwọ̀ bóun fẹ́ máa wo ìràwọ̀ kan àbóun fẹ́ máa tẹ̀yẹrin kan àbóun fẹ́ máa fi kankan kan máa báwo láti bẹ̀rẹ̀ àwẹ̀ àti báwo láti parí àwẹ̀ yàtọ̀ sí lánàá tí a ní gbé kalẹ̀ yìí irú ẹni bẹ́ẹ̀ tàbó tiẹ̀ sọ pé méjèèjì lòun fẹ́ lò papọ̀ irú ẹni bẹ́ẹ̀ ti yapa sí lánàá nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam nítorí gbólóhùn ọlọ́run ọba tí ọlọ́run rẹ̀ ga jùlọ tọ́lọ́run sọ fáàní sísan yìí gbé wàlíyàtàrí lẹ́dínà yóò kọ́ lè kúndà ní amúre fún ọlọ́ sọ́ra gbogbo ọjọ́ yapa àti anabi sallallahu alaihi wasallam àtúnṣe ìbáhùn fìtínà kí fìtínà ọmọ tẹ̀lẹ̀ sí wọn àwọn yóò sí ìbáhùn àìdáàbò nàlẹ́ tàbí kí ìyẹlẹ tẹ̀lé rò kọ́mọ jẹ sí wọn. ayé wa ní sọ́rọ́ tó nùrọ̀ ayé sixty three ni ọlọ́run ọba ti sọlé. alimami ahmad rahimahullahu ta'ala wọ́n sọ ní mọ wá rí títẹ̀lé ànẹ́bí sọ̀sọ́là nínú rẹ̀ kọ́ lọ́wọ́ ọba ìdíkẹ́ ọlá sọ̀rọ̀ ká tẹ̀lé ànẹ́bí sọ̀sọ́là nínú ààyè mẹ́tàléní ọgbọ̀n lọ́lọ́run fi ń pàṣẹ títẹ̀lé ànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn náà lọ́wọ́ akáyà tá a kà yẹn pé ọlọ́wọ́ ọba ìdíkẹ́ ọlá ní pé kí wọ́n lọ sọ́ra àwọn tí wọ́n ya pàṣẹ ànẹ́bí sọ̀sọ́là kí fìtínà wọ́n má bàa ṣẹlẹ̀ sí wọn àyà yẹn ọkà báyìí ni àfáì wọn ń pààrà àyà náà wọn ń pààrà àyà yẹn wọn ń sọ báyìí pé atẹ́dìrì mal sọ́ọ́mọ ìtumọ̀ fitna sọ́ọ́mọ tí ń jẹ́ fìtínà tọ́lọ́ ní pé kéèyàn ọmọ ṣubú sí fìtínà ńgbà tó bá yapa àti ànẹ́bí sọ́lá ó ní tu ìtí ń jẹ́ fitna bẹ́ẹ̀ yẹn ó ní aṣíríkù ẹ̀bọ. nítorí pàṣẹ ọlọ́run ọba lélẹ́yìn ẹni yóò tọ́ bá ti wá yapa àti ọlọ́run ó ti kó sínú ẹ̀bọ nìyẹn torí pé ìdàkejì tawhid òun náà ni àṣírí ìdàkejì ìmọ̀lọ́n lọ́kàn soso òun náà ni kéèyàn ṣubú sínú ẹ̀bọ fọlọ́ndàkùn làwákò nínú ẹ̀bọ torí pé kò sẹ́ni kankan tí ń bẹ lọ́hùn wípé kó wọn jẹ ẹlẹ́bọ ní gbogbo ẹni tó bá ní làákàyè tínú rẹ̀ ti là lóye tó sì pé ní dáadáa ti bẹ nínú ọkàn rẹ̀ á rí pé kò sẹ́ni tí ọmọ bẹ lọ́hùn pé kó wọn jẹ ẹlẹ́bọ nítorí pé gbogbo yorùbá náà ni wọ́n sọ pé kọ́lọ́ọ̀ má jẹ fún kálukú wa wọ́n ni wọ́n ní kọ́lọ́ọ̀ má jẹ ká ní ẹbọ lẹ́rù kọ́lọ́ọ̀ kọ́dà kọ́kọ́ wa kọ́gbà wa kó níbi gbogbo ti jẹ ẹbọ. tó ni pé gbàtọ́ bá ti dá ọ̀rọ̀ Ọlọ́run bá padà tóbi wá la tara bẹ́ẹ̀ yapa àti anẹ́sọ̀ sẹ́lẹ̀m dàbẹ́tì yọ ọmọ lérò pé àti anẹ́sọ̀ sẹ́lẹ̀m lòún yapa ṣùgbọ́n yapa àti ọlọ́run ọba ni torí kọ́lọ́n náà gbọ́dọ̀ yapa àti anẹ́sọ̀ sẹ́lẹ̀m tòun wá lérò fóun yapa àti anẹ́bí àti ọlọ́run ló ṣe kí ni o ò ló ṣe pa tí èèyàn bá ti ti ṣe pa àti anẹ́bí sallallahu alaihi wasallam tó wá lọ yapa tara bẹ́ẹ̀ yapa àti ọlọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ ìgúnrí ọkàn yọ ṣẹlẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀ láti gúnrí kó níbi ọ̀rọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ kọ́lọ́ mọ́sẹ̀ wálé ní tí ó gúnrí kó níbi ìlànà ọlọ́run ẹ bá ti ti gúnrí kó níbi yọ wà dẹ tó ṣe pé yọ parun kọlọ sọ àpò níbi ìparun. bẹ́ẹ̀ náà ni wọ́n tún wá ń ka àyà ìsíwájú wípé fala wa rabbika la yu'minun ẹlẹ́dàá rẹ ní rárá o ẹ lè tí ì jẹ́ olùgbàgbọ́ òdodo mo fi ẹlẹ́dàá rẹ búra ẹ lè tí ì jẹ́ olùgbàgbọ́ òdodo títí fi gbà ọ́ wọn ibi tí wọ́n ti ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ tí wọ́n ń fọ̀rọ̀ wérò tí wọ́n ń fọ̀rọ̀ láàrin wọn àfi tí wọ́n bá gbà ọ́ ní adájọ́ lórí rẹ̀ thumma la yajidu fi anfusihim harajan mimma qadayta tí wọ́n wá ní rí ìfúnpinpin gbáyà wọn ò rí ní rí ìṣòro nínú ẹ̀mí wọn wọn ò ní rí ìdààmú nínú ọkàn wọn wọn ò ní rí nǹkan tí ó máa lọ tí ó máa tí ó tún máa rú wọn lójú nípa ìdájọ́ tí wà ní sọ́nà bá gbé wá wọ́n yóò sẹ́lẹ̀ mọ̀ tẹ̀sí ìgbà tí wọ́n ju ọjọ́ sẹ́lẹ̀ padà pé àṣẹ làṣẹ rí àtẹ́bí sallallahu alaihi ọ̀rọ̀ ní ọ̀rọ̀ tí wà nẹ́bí sallallahu alaihi wasallam bá sọ irú wọn bẹ́ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ àwọn ni wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo rere tó sì fún wọn tẹ̀lé lánàá nẹ́bí sallallahu alaihi wasallam a sì mọ̀ ike ló ti sọ lódodo anẹ́bí sallallahu ló ti pàṣẹ fún wa wípé súnmù li ru'yatihi ẹ gba àwẹ̀ pẹ̀lú rírì ìlétí sùn wọ́n á fẹ́rọ́ li ru'yatihi ẹ sì sínú pẹ̀lú rírì ìlétí sùn téèyàn bá tún wá lo nǹkan míì àjẹpẹ́ Muhammad sallallahu alaihi wasallam tá a máa páyà kiri ẹni bẹ́ẹ̀ kọ́ máa sọ̀bùlù fitna kì í ṣe ṣírkù nínú ẹgbà wa mi fitna kì í ṣe bídà ọlọ́nkọ́lá ibi àtẹnìkọ̀ kan wá bẹ́ẹ̀. ojúpọ̀nà ẹlẹ́ẹ̀kejì tó fi burú jáì tó fi bàjẹ́ láti máa lo ìràwọ̀ tàbí èyí máa fi nǹkan ní ìwá ìlétésù yàtọ̀ sí bí òfin ẹ̀sìn ọlọ́run bá ti gbé wá yẹn ni pé kẹ́lómi ọ sọ pé òun wo ìràwọ̀ kan ìràwọ̀ tó ń wá wò yẹn ló fi mọ̀ ń pé ó bẹ̀rẹ̀ oṣù Ramadan Ah, irú ẹni bẹ́ẹ̀ o ti yapa sí ìlànà ní sọ́sọ́nà ojú pàdé ẹlẹ́kẹ̀tì dáàbò mọ̀ kọ́ yapa òun náà ni kíkọ́ tí anagba Muhammad sallallahu alayhi wa sallam kọ́ fún ni láti lè gba àwẹ̀ àti láti lè sínú títí láti rí ilé tẹ́sù yẹ tàbí bẹ́ẹ̀ kọ́ kí òun ka oṣù tá a ti wà nínú rẹ̀ kó pe ọgbọ̀n ọjọ́ gẹ́gẹ́ bó ṣe wá látọ̀dọ̀ àfáwọ̀ Abdullahi ọmọ òru mọ́kàndínlọ́gbọ̀n ní ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n òun náà ni oṣù fàlà tẹ̀sùnmù ẹ̀ gbọ́dọ̀ gba awẹ́ ẹ̀ta àtàrà òhùn ti sẹ́fìrí ilé tẹ̀sùn náà fàyẹ̀ǹgbọ́ màálẹ́kùn tí wọ́n bá fi èbì bo bo oṣù mọ́ yín lójú tẹ̀fìrí oṣù wà á fìmí lulẹ̀ ìdíjà tàtàlàfẹ́ ẹ̀ka òǹkà oṣù tẹ́ bá wà nù rẹ̀ ẹ̀ka gbókè ọgbàjọ́ báyìí ni ẹ̀gbà wáyé ti wá ìmáàmù Bukhari wọ́n gbà wá ẹ̀gbà wáyé ti jẹ́ ti ìmáàmù irú ẹ̀ náà tún wá látọ̀dọ̀ ìmáàmù wa Muslim bẹ́ẹ̀ náà ló tún wá látọ̀dọ̀ àfáwa Abu Dawud gbólóhùn tó wá ń bẹ̀ òun náà ni pé oṣù ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n ni ẹ gbọ́dọ̀ gba àwẹ̀ títí tẹ́ fi rí ẹ sì tún gbọ́dọ̀ sínú náà títí tẹ́ fi rí nígbà tí wọ́n bá fi èbí gbogbo oṣù lọ́wọ́ tẹ̀ fi rí yà oṣù tí ń bẹ níwájú yín tẹ̀ ń lọ́wọ́ yẹn yà ọgbọ̀n ọjọ́ ọwọ́ <coughs> láti ọ̀dọ̀ afọ́ àwa Nafi mọ́ọ̀lá ibn Umar nínú àwọn tó ṣe pé wọ́n jẹ́ ẹni tó mú mi ìmọ̀dégò góńgó lọ́dọ̀ afọ́ Abdullahi ọmọ Umar òun náà ni mọ́ọ̀lá ibn Umar tààmù sí Nafi kí ọlọ́wọ́n bá kó bá wa kẹ́ wọn. wọ́n ní afọ́ àwa Abdullahi ọmọ Umar wọ́n jẹ́ ẹni tó ṣe yí pé wọ́n á máa sínú pẹ̀lú àwọn èèyàn wọ́n sì kì í mú ìmọ̀ lọ lóǹkà ìsáàbù ti ẹni tí ń wúra wọ̀ wọn èlò nǹkan àti àrárá bó ti kọ́ ma bí kò sẹ́yìn pé wọn a máa sílò pẹ̀lú àwọn èèyàn pẹ̀lú rírí ìlétésù gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbàwẹ̀ pẹ̀lú àwọn èèyàn pẹ̀lú rírí ìlétésù. gbọ́dọ̀ tó wá nu hadith pé kó mà pẹ̀lú òṣùwọ̀n majhul tí wọ́n dárúkọ ẹni tó ṣiṣẹ́ níbẹ̀ yẹn ìtumọ̀ rẹ̀ ni pé nígbà tí ẹ̀sùjò tọ́ba ti bo oṣù mọ́yìn lọ́wọ́ tẹ̀ fi wá rí oṣù báyìí ló ti wá nínú mú àpọ̀ láì sí ìyapa kankan nínú rẹ̀ bákan náà ó tún wá nínú Abu Dawud ta'ala wọ́n ní pé tọ́ba lọ jẹ́ wípé ẹ̀sùjò kan lọ́wọ́ lọ dí àti rí ìlétésù àjẹ́ pé ẹ̀ka oṣù tẹ̀ wà nínú rẹ̀ pé ọgbọ̀n ọjọ́ eléyìí ni tẹ̀síìrì àlàyé àlàyé tó kún kẹ́kẹ́kẹ́ fún àlàyé ó mà gẹ́gẹ́ bí lè wá nù fúnra ara rẹ̀ gẹ́gẹ́ bá a sọ kó wá nínú tírà ti Abu Dawud gbólóńtọ́ wá nù rẹ̀ pé ó kúdòrò ìdánmi àdáàl wípé ẹ̀sùn ká rẹ̀ gbólóhùn tó wá nínú rẹ̀ pẹ̀lú kí dáàlì ọgbà múma àti pẹ̀lú kó lè gba kẹsàn-án. Al-Humaydi àti Iyab kọ́lọ́nkọ́ba kí àwọn méjèèjì àtàwọn tó yàtọ̀ sí wọn wọ́n sọ báyìí pé wọ́n sọ pé Iyab wọ́n lọ sọ báyìí pé ìtumọ̀ rẹ̀ ò ní pé wọ́n dirò lahu 'adada thalathina yawma kò ń dín wọn ẹjú kóso tẹ wà nínú rẹ̀ hatta tukmiluha títẹ́ fi pé oṣù náà kàmá fasarahu riwayatul ukhra gẹ́gẹ́ bí ẹgbà wá mí kò sì tù pé fa akmilul iddata salafina ẹ̀ka ọ̀ka oṣù tẹ wà nínú ẹ̀ kó fi ọgbọ̀n ọjọ́. eléyìí ọ̀n jẹ́ kíkọ̀ gbogbogbò tọ́jẹ́ gbogbogbò látọ̀dọ̀ anẹ́gbà Muhammad sallallahu alayhi sallam nígbà tó bá lè jẹ́ wípé àbá ti wá rí ìlẹ́sẹ̀sù tá a lè fojú rí a jẹ́ pé gbígbà ìsinu náà nǹkan kò ní í sí títí tí oṣù tábìlì gbogbo ọgbọ̀n ọjọ́ ẹni yóò tọ́ bá lọ fi ẹni tọ́ bá lọ fi òǹkà ti ìwòràwọ̀ tọ́ bá lọ fi ṣe ìṣirò láti fi bẹ̀rẹ̀ àwẹ̀ tàbí láti fi túnu irú ẹni bẹ́ẹ̀ ti ṣe àṣìṣe irú ẹni bẹ́ẹ̀ ó ti àṣìṣe tàbí bẹ́ẹ̀ kọ́ lọ́ba ní méjèèjì ló ń fẹ́ papọ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ti yapa kíkọ̀ tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó kọ̀ ojúkan ẹlẹ́ẹ̀kẹta tí sọ fún wa wípé àníkọ̀tọ́kọ̀ yẹ ká máa mú nǹka ìràwọ̀ kálá abẹ́ fi máa sọ ìgbà tá a bẹ̀rẹ̀ àwẹ̀ àti ìgbà tá a parí àwẹ̀ ojúkan ẹlẹ́ẹ̀kẹta tí òfin tọ́ òun náà ní pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọkọ fún wa ọkọ̀ nípa hisab ìmáa lo òǹkà ìràwọ̀ láti máa fi wá. àsìkò yìí ọkọ̀ fún wa ọkọ̀ fún àlìkómà rẹ̀ níbi àwọn nǹkan tó ṣe yí pé ọba ti so máa àti nǹkan tó o so máa tètè nù gẹ́gẹ́ bó ṣe wá látọ̀dọ̀ afáwà Abdullahi ọmọ ẹ̀mà ọlọ́mọba ni yọ̀nùsí bàbá àtọ́mà wọn látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam dájú anabi sọlá pé anabi ní la wala òǹkà kankan. الشهر هكذا وهكذا يعني مرة تسعة وعشرين ومرة ثلاثين wọ́n ní àníṣe sọ́lá sọ pé oṣù báyìí ni oṣù báyìí ni oṣù báyìí ni ànábì mú wá ní ọ̀nà méjì bánàbí ni ànábì sọ báyìí pé aṣááru hà kẹ́dà ọ̀nà wọ́ rẹ̀ ọmọ níka mẹ́wẹ̀ẹ̀wá ọ̀nà báyìí ó tún sọ hà kẹ́dà ó tún sọ báyìí nígbà tó délé kẹta ọ̀ka ìka àtàkpàkó rẹ̀ ọ̀ka kù tó fi túmọ̀ pé oṣù jẹ́ lẹ́lẹ́kínní ó tún nà lẹ́lẹ́kejì ó tún nà gbogbo ẹ̀ náà ní ẹlẹ́kẹta tó túmọ̀ tó tóṣù bá pọ̀jù kéé ju ọgbọ̀njọ́ lọ eléyìí wa pé oṣù àmọ́ wá sí mọ́kàndín tàbí ká sì wá sí ọgbọ̀n ọjọ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ bí eléyìí bó ṣe wá nínú tàbí ẹ̀kọ́ lọ́ba tiẹ̀ lọ ti síwájú rírí oṣù tàbí ẹ̀kọ́ lọ́lọ́ sí àpapọ̀ láàrin wọn irú ẹni bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ntánú sọ́lá ní ọ̀tọ̀ tó ní ọ̀yẹ irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣèkínni o ó ti sọ di ẹ̀tọ́ fúnra ara rẹ̀ nìyẹn ẹni yóò tọ́ba wá fi rinlẹ̀ ìtàn kọ̀ fún wa irú ẹni bẹ́ẹ̀ ó ti tẹ̀lé ìlànà tó yàtọ̀ sí ìlànà àwọn olùgbàgbọ́ òdodo kí ọlọ́run ọba kó dákun kọ́ la ẹ̀mí àtẹnìkọ̀ọ̀kan wa kó níbi ìfẹ́nu kó ṣe wá lè tún sí pé a tó di ìlànà rere ìlànà tó dára tí anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam sọlá kalẹ̀ fún wa. ọwọ́ láti ọ̀dọ̀ sáàdù ọmọ Ubayda kí ọlọ́wọ́n bá kí ó bá wa tẹ̀ wọ́n. wọ́n sọ báyìí pé sami ibn Umar sami ibn Umar radiyallahu ta'ala anhuma rajulan yaqul afáwọn abdullahi ọmọ Umar wọ́n gbọ́ tí arákùnrin kan ti sọ báyìí ní òru kan pé ó sọ pé laylatan فقال له ما يدريك ní Ibn Umar bá sọ báyìí pé kí ló fi mọ̀ ọ́ pé anna laylata nis ìpè òru ti di ìdajì sami'tu Rasulullahi sallallahu alaihi wasallam èmi gbọ́ òjíṣẹ́ ọlọ́sọ̀ sọ́lá sọ́sọ́ wáyé pé ash-shahru hakadha wa hakadha oṣù báyìí báyìí ló ṣe rí wa ashara bi asabi'ihi al-ashri marratayn ọwọ́ á fi ọwọ́ rẹ̀ ó fi tọ́ka mẹ́wẹ̀ẹ́ pé ọmọdé ka wa ó fi tọ́ka rẹ̀ lẹ́ẹ̀mejì wàhákàtà fi sàlìsà bẹ́ẹ̀ náà ni nígbà tí ó di ẹlẹ́ẹ̀kẹta ó fi tọ́ka so àníṣe sálàm pé mo rí tí àníṣe sálàm ṣèkí tó sọ bẹ́ẹ̀ wà á ṣàrọ̀ bí ha níbi omi àníbi ilẹ̀ gbogbo rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta níbi alákọ̀ọ́kọ́ ọ̀nà wọ̀ rẹ̀ ní ó sì ka ọmọ so eléyìí ó fi wa oṣù ojú ọ̀pọ̀lọ tàbí kó sì jẹ́ ọgbà méjèèjì òun náà ni ọjà wa sheikh islam bin taymiya rahimahullah ta'ala wọn aṣọ báyìí pé kóòlùhù wọn ní gbọ́dọ̀ àníṣe sọlá sọ pé inna ummatun ummiya ìjọ tọjọ òpè ní wa la nafsu wala nahsubu àlekọ àleka àlesonka wọn ni huwa kọbaru tadammana nafiyan aw nahyan wọn ní ìròyìn lélẹyìn ó sì kó kíkọ sínú fa innahu akhbara dáadájú àti sọlá ń fún wa nírò pé anali ummata lati ìtaba ìhòyà alùmmatu alùwàsàkù alùmma yìí òun náà ni alùmma tó ti gbọ́ wà láàrin gbogbo alùmma yìí sì ni látẹ̀kùtòbó wala tahsubu kò lè kọ́ kò sì lè ṣe ìṣirò faman kataba aw hasaba lam min hadhihi al fi hadha al ẹni tó bá tún wá lọ kọ kankankan ní nǹkan tí wọ́n kọ sílẹ̀ tí wọ́n lè ń wé tàbí bẹ́ẹ̀ kọ́ tí wọ́n lọ ṣe nǹkan ìṣirò ìtọ́jẹmọ́ ìràwọ̀ irú ẹni bẹ́ẹ̀ ọjọ́ ọmọlẹ́yìn dáadáa nínú àlìkúmà yìí ó sì ti gbé ìdájọ́ yìí ó ti gbé fún ara rẹ̀ bọ́lí ẹkún olùkọ́ni tábà ń rọ ẹ̀rọ sẹ́bí rẹ̀ mọ̀mí ní irú ẹni bẹ́ẹ̀ ó sì tẹ̀lé ìlànà tó yàtọ̀ sí ìlànà àwọn olùgbàgbọ́ òdodo alladhina hum hadhihi al-umma àwọn ìlànà tó ṣe pé ìlànà náà ni ìlànà àlìkùmà yìí àwọn àlìkùmà tí wọ́n wà ní tí wọ́n jẹ́ àlìkùmà olùgbàgbọ́ òdodo náà ni àlìkùmà islam wa yakunu qad fa'ala ma laysa min diniha ajẹ́pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ó ti ṣe nǹkan kankan tí ó sì nínú ẹ̀sìn rẹ̀ wal khuruju anha muharramun manhiyun ìwà kò ní ojú ọ̀nà àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́nkọ̀ọ̀kọ̀ fàyẹ̀kùnù kìtàbù alìkìtàbù alìmọ̀sùkùrọ́nì muharramẹ́ni bẹ́ẹ̀ ni ìmọ̀ lọ kọ nǹkan sílẹ̀ tọ́jẹ́mọ́ ti ìràwọ̀ tàbí ìmọ̀ lọ sí òǹkà tọ́jẹ́mọ́ ti ìràwọ̀ méjèèjì sani sọlọm sọ ìwọ lọjẹ o wàkọọlá rahimahullahu ta'ala sheikhul islam tó sọ báyìí wípé innal ahada dáadájú ọmọ nìyà kan innal akhada bil ẹni yóò tọ́ bá lọ gbá ìmọ̀ ìṣirò ìràwọ̀ mú ọ̀dì sọ̀rọ̀ ha rasulullah sallallahu alayhi wa sallam bìnnà fún ìhè ètò àni sọlá ti kọ̀ tó la ọ̀rọ̀ mọ́lẹ̀ pé òun kọ̀ fún àgbọ̀dọ̀ sí ani ummati ìtọ́kọ̀ fún alùpùpù rẹ̀ wọ́n náà yóò àyìn hó kíkọ̀ fún ẹ fún ni kò níbi eléyìí àníbi sọlá ti ti ṣe ẹni yóò tọ́ bá lọ gbá mú lu ti ṣe nǹkan tó yapa sílánà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam qala wa ma zala al-ulama ya'udduna man kharaja ila dhalika ọ̀dẹ adẹ́kọ̀ọ́lá fìlí ìsìlámì máa lè sàmì ṣẹ́kọ̀ ibùdó tẹ̀mí àwọn ni pé àwọn olùmọ̀wọ́n ọ̀yẹ̀wò ògbò tí wọ́n sọ báyìí wípé ẹni yóò tọ́ bá wà lọ ń ka òun ka ìràwọ̀ irú ẹni bẹ́ẹ̀ ti ké tí ò sínú islam bọ́nú islam wàyùkọ́ bẹ̀lúùnà wàfàyùkọ́ bẹ̀lúùnà hadhihi al-aqwal bil inkar gbogbo àwọn arú ọ̀rọ̀ yẹn àwọn tí wọ́n bá lọ ń ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ máa takò ọ̀rọ̀ tí àní sọ́lámù sọ wọn ò ní fẹ́ gbà wọlé àwọn tí wọ́n sì máa ṣe àtakò rẹ̀ àwọn náà ní ahlul bid'ah àwọn tí wọ́n jẹ́ aládàádáálẹ̀ ọ̀rọ̀ ṣẹ́kù wa Ibn Taymiyyah ti parí níbẹ̀ yìí ojú pọ́n ẹlẹ́ẹ̀kẹrin tí ká máa lọ ká òǹkà ìràwọ̀ tó fi yapa sí ìlànà bíbẹ̀rẹ̀ àwẹ̀ àti píparí àwẹ̀ òun náà ni pé ọ̀yàpá tí as-sunnatul amaliyyatul mustamirra ọ̀yàpá tí sunna tọ́jẹ́ ti iṣẹ́ ètò ńlọ tó rinlẹ̀ látàrí ànábi sallallahu alaihi wasallam bákan náà tó tún rinlẹ̀ lójú ayé àwọn kólàfà rẹ̀ àwọn àrólé àfinimọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin ọ̀yà pàtì iṣẹ́ wọn kí ọlọ́wọ́n bá kó bá yọrù sí gbogbo wọn látara wípé àwọn wọ̀nyí wọn ò fi iṣẹ́ ìṣirò ìràwọ̀ wọn ò fi ṣiṣẹ́ ṣe bákan náà wọn ò sì gba àwọn èèyàn níyànjú láti máa tẹ̀lé yìí wọn ò sì ró papọ̀ mọ́ káwa oṣù tó wà nínú òfin ẹ̀sìn ọlọ́wọ́n bá ẹni tọ́wọ́ lọ fẹlẹ́ ṣe ó ti yapa ìlànà nẹ́ẹ̀sì sọ́lọ́m ní sẹ́tà nàbí ṣe ó ti yapa ìṣẹ̀ ti àwọn sọ̀hábà pàápàá jùlọ àwọn àròlé afinimọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yẹn. torí pé dáadájú anagba muhammed sallallahu alayhi wa sallam ọgbà tí sàn ramadan náà ọgbà ramadan mẹ́sàn-án ramadan mẹ́sàn-án lánàbí gbà wọ́sọ́ọ̀mà máa ń bẹ àìdáhù àwọn tó tún bẹ lẹ́yìn rẹ̀ náà wọ́n tún gbà wọ́n gbà wẹ̀ lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ àwọn abákẹ́lẹ̀ rẹ́mà àti usman àti ali kọ́lọ́ọ̀bá ni yọrọ sí gbogbo wọn lápapọ̀ wọ́n pa ń tó súnmọ́ ọgbọ̀n ramadan tí wọn sì mọ alátọ̀dọ̀ ìkankan nínú wọn nípa wípé èso ló tẹ́lẹ̀ lọ síbi ìmọ̀ lọ ka òǹkà ìṣòro ìràwọ̀ torí délé yìí ká sọ̀rọ̀ àpò eléyẹn ìgbà wa látọ̀dọ̀ àfáwà ìrìbàdàn masaria sọ̀sọ̀ báyìí pé kí ọlọ́run fa ìrìkẹ́ ọlákọ́bá yọnu sí àfáwà ìrìbàdàn masaria wọn ló jí sí ọlọ́run sọ̀sọ́lọ́m sọ báyìí pé innahu man ya'ish minkum dáadájú ẹni yóò tẹ́mi ẹ̀bá gún nùyín ọ̀sẹ̀ yín wa sunnati bẹ́ẹ̀ ni ìlànà àwọn àrólé àfinimọ̀nà ìlànà àwọn tún lè fi kà tí wọ́n ń bọ̀ lẹ́yìn mi ìlànà wọn dọwọ́ yẹ o abu alayhi habi nawajir ìyẹn parí ẹ̀kẹ́ yẹn o náà ní kẹfì ìdìbò dáadáa wọ́n ní yẹ kó wọn mọ̀fìdásá ti lò ń wọ̀ anisala ni ẹ sọlá fáwọn ọ̀rọ̀ tuntun tí o sinú ẹ̀sìn fa inna kulla mọ̀fìdásá ti bídà dáadáa ju ọ̀rọ̀ tuntun tí o sinú ẹ̀sìn àdáadáa lẹ̀ ni wa kulla bid'atin dalalah gbogbo àdáadáa lẹ̀ anu kò náà ní sè àwọn ashabu sunan ni wọ́n gbà wá àti Tabrani fil kabir sọ bákan náà ó tún wá nínú bakana àwọn ará Sham bákan náà ó tún wá látọ̀dọ̀ ibn Abi Asim ó wá látọ̀dọ̀ wọn nínú as Sheikh Al-Albani ta'ala sọ hadith yẹn ní sahih nínú sahiha ẹni yóò lọ títẹ́ pẹ̀lú ìmọ̀ ìṣirò ìwà ìràwọ̀ ìmọ̀ ìràwọ̀ àbọ̀lọ̀ irú ẹni bẹ́ẹ̀ ti jẹ́ tọ́yapa sí súnà iṣẹ́ tọ́wáyé lójú ayé àti sọ́nà tó tún rinlẹ̀ lẹ́yìn ìgbà tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́tà nínú ìlànà àwọn àrólé àfinimọ̀nà barakallahu li wa lakum fil qur'ani was sunnah wa nafa'ani wa iyyakum bima fihima min al ayati wal hikma. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد ọpẹ́ ní fún ọlọ́wọ́n ọba ìjọ ọlọ́wọ́n àti ìgbẹ̀rẹ̀ kó máa bá òjì sí ọlọ́run sallallahu alaihi wasallam àwọn aráàlú rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti ògbòrò tẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó sílẹ̀ fún wa títí òfin lọ́jọ́ àlùkìyà mọ̀ gbogbo àtàjọ́ sí ọlọ́ ẹ jẹ́ ká lọ mọ̀ pé ìlànà tí ó jẹ́ ìlànà dáadáa jù ó náà ní ìlànà nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam anábì ti fi wá sí orí ọ̀nà tọ́lá gaara tó nípa pé táàbà bẹ̀rẹ̀ àwẹ̀ títí ní àárí oṣù bákan náà táàbà sínú ṣẹlẹ̀ àárí oṣù oṣù táàrí èmi lè má rí ẹnì kọ̀ọ̀kan náà lè má rí ṣùgbọ́n àwọn tí wọ́n ń wá lè ṣe kí ni wọ́n lè rí wọ́n bá sì rí wọ́n ṣe ni wọ́n kéde oṣù wọ́n bá kéde oṣù àwa tá a jẹ́ ọmọlẹ́yìn ànábì sọ̀sọ́lọ̀m dáadáa ìṣe látẹ̀lé kíkéde oṣù wọ́n bá kéde láti pàṣẹ ẹni tó jẹ́ aláṣẹ mùsùlùmí ní nàìjíríà tá a mọ̀ sí ọba sókótó tá a mọ̀ sí sultan Saad kí ọlọ́run ọba kọ́ba alẹ́ fún àbúrò àti ìsọ rẹ̀ àti àlékún ìmọ̀nà ìtọ́sọ́nà fọlọ́n kọ́ bá wa ṣe fún wa àti gbogbo àwọn tó ti fún ọjọ́ ṣiṣẹ́ gbogbo àti àjẹrù sí ọlọ́run láwùjọ wa tá a bá wò á rí pé igun mẹ́ta ńlá pín sí ọ̀tọ̀ọ̀tọ̀ nípa ká bẹ̀rẹ̀ àwẹ̀ àti ká parí àwẹ̀ àwọn igun kan bẹ tó ṣe pé nísinsìnyí àwọn ti fàlà sí báyìí wọ́n ti jókòó àwọn ó jókòó ni pé wọ́n rósùn òrósùn kò sí ètò kan wa àwa òwò òṣùdépò pa àti ẹ̀fẹ́ rí ìjọba ìlà bẹ̀rẹ̀ ìjọba ìlà sínú àwọn yẹn bẹ ní tata àmà lọ́pọ̀lọpọ̀ eléyìí ọ̀pọ̀ sọ́dọ̀ àwọn bàbá wa kí Ọlọ́run ọba ìlẹkẹ ọlá kó tún bá ti àlékún tọ́sọ́nà wọn dáadáa eléyìí ọ̀pọ̀ bá mu nínú òfin ẹ̀sìn Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ láti máa sọ wípé ìjọba ìlà bẹ̀rẹ̀ ìjọba ìlà sì parí ìpín alákọ̀ọ́kọ́ nù ìpín ẹlẹ́ẹ̀kejì òun nìpín tí wọ́n sọ wípé tí wọ́n bá tí sáwọ́dí bá ní òun rósù èmi náà ti rósù tí sáwọ́dí bá tún lóun ò rí èmi náà ò nítorí pé àwọn olùmọ̀ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀láfìlì mọ̀tọ́ọ̀lẹ̀ tí wọ́n ń sọ nípa yíyapa ọ̀nà tí oṣù tí máa ń gbà yọ ní agbègbè kan yàtọ̀ ságbègbè kan lórílẹ̀‐èdè kan yàtọ̀ sórílẹ̀‐èdè míì nígbà tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ Sheikh Al-Albani rahimahullah ta'ala wọ́n láwọn rí wípé n tó lè kó ọ̀rọ̀ ìjọ púpọ̀ òun náà ní kí gbogbo ará dáwúlà kọ̀ọ̀kan gbogbo ará kọ́ńtì kọ̀ọ̀kan kí wọ́n máa gbààwẹ̀ wọn pẹ̀lú ìlétèsù tí wọ́n bá rí tàbí bẹ́ẹ̀ kọ́ kí wọ́n gba àwẹ̀ pẹ̀lú kọ́ńtì tó súnmọ́ wọn pẹ́kípẹ́kí tó ṣe pásìkò wọn ṣe déédéé ara wọn. wọ́n ní wọ́n máa gba àwẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n ní iná làwọn rí tó ṣe kó súnmọ́ jù so wọ́n bẹnu wa lónìí tẹ́lẹ̀ pítọ̀ tí Saudi bá ti rí òun náà láàrí tí Saudi ọba ti rí àti kíni o àárí ẹlẹ́ẹ̀kẹta tó ṣe fóun lógún régé jù òun náà ní ìgbà tí wọ́n bá kéde pé wọ́n rí oṣù àgbáwẹ̀ ní orílẹ̀-èdè wa ó tún wá pẹ̀ka lọ báwọn yẹn ti ń dé yamayama ní abẹ́ rẹ̀ nínú ọ̀nà táwọn yẹn ń gbà sí yamayama wọ́n ní pé wọ́n lè sọ pé àwọn ni wọ́n lóṣù lókè o <coughs> wọ́n á pe gbogbo orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní orí bọ́ọ̀lù àwọn olókè òṣèlú táwọn mi ò rí wọ́n lè ní ṣákí wọ́n rí ẹni tí èsè mùsùlùmí mi lè sọ pé òun ṣe kí ni o òun rí gbogbo eléyìí dáfẹ́ já sọ́ra ń pa rẹ̀ gbogbo àwa tá a bá máa ń gbé àwọn rúmọ̀ ìròyìn ẹlẹ́jẹ̀ báyìí ẹjá fún ẹjá páyọ̀ ọlọ́run ọba ìrìnkẹ́ lákàmọ́ gbàgbé pé ọ̀rọ̀ ẹ̀sìn kò ń lọ̀rọ̀ rírí oṣù kì í sọ̀rọ̀ wàdà kì í wa bẹ̀dọ̀. àwọn wa a máa a lọ wọn pé ṣé wọ́n rí i. tí wọ́n bá ní wọ́n rí alihamudulilah tí wọ́n bá ní wọ́n kìí dada dandan kẹ́ ẹ kí i lákọ̀ọ́kọ́ yẹn kìí ṣe dandan ṣe dandan ni kẹ́ fi kí ni. tuntun bá ní wọ́n rí nkálukó ṣe náfìlà rẹ̀ nínú ilé nkálukó sinmi tó a sì máa ṣe kíni ọlábàá máa bá àwẹ̀ lọ processing pọ̀ nípa ọ̀rọ̀ wọn rọ́ṣù kìí ti wọn rọ́ṣù wọ́n ti sáré sọ pé wọ́n rọ́ṣù rárá o processing pọ̀ nbẹ̀ àwọn tí wọ́n rí oṣù àwọn tí wọ́n jẹ́ mosaicin committee tí wọ́n rí sí wíwá oṣù pẹ̀lú zone mẹ́fẹ̀ẹ̀fà ti ń bẹ ní orílẹ̀ Nàìjíríà iṣẹ́ wọn kò dúró pẹ̀lú machine wọn tó ṣe pé wọ́n fi ń wá oṣù náà pẹ̀lú pé wọ́n máa wò ké ní gbogbo ìgbà pàápàá jùlọ tó bá ti ń di méjìdín mọ́kàndín ó ti wà níta wọn ó sì tún ti kọ àwọn àkọránṣẹ́ sórí fóònù oníkálukú tí wọ́n bá ní nọ́mbà lọ́wọ́ tí wọ́n bá ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ tiwọn pé tọ̀ òní ni méjìdínlọ́gbọ̀n o kó ń kálukú wa náà ò fojú lépo ká sì fojú sókè ká jọ máa wá oṣù yìí tá a bá rọ́ṣù àwa kọ́lá kéde fúnra wa irinṣẹ́ tí wọ́n fi ń wá oṣù yọọ ya oṣù yẹn ní táìmù tí wọ́n rí ní déètì ọjọ́ tí wọ́n rí ó kò ní pé ẹ bóyá tèsí wọn mú wá yọ ya bó ṣe ya fọ́tò yọọ ya táìmù tí wọn rí oṣù yẹn yóò sì ya ọjọ yẹn gàgàgà pé déètì ọjọ yìí ni nígbà tí wọ́n bá yà tán yóò di pé kọ́mítì yìí wọ́n jókòó wọ́n fẹnu ọ̀rọ̀ sọ̀kan yìí pẹ́tọ̀ ìtaari ni wọ́n wá kọ àkọsílẹ̀ wọ́n kọ ọ̀rọ̀ lórí rẹ̀ rìpọ́ọ̀tù wọ́n kọ rìpọ́ọ̀tù ẹ̀sùn wọ́n kọ lórí ẹ̀ pé ntaari ni ẹ̀sùn yìí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ gbé fún committee of fatwa tàbí committee of ulama wọ́n yẹ̀ wò lẹ́yìn náà ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ wá lọ sí ọ̀dọ̀ sultan so àwọn wọ̀nyẹn àwọn tí wọ́n jẹ́ moon site wọ́n ṣe kí ni o wọ́n sáyẹ̀nsì wọn àwọn committee of ulama tàbí fatwa àwọn náà ṣe kí ni o wọ́n sáyẹ̀nsì lẹ́yìn náà yọ ṣẹ̀ṣẹ̀ wá dọ́dọ̀ ọba kó tó di pé ìkéde ó ṣe kíni o yọ wá ṣẹlẹ̀ nítòótọ́ lódodo ọba sultanu saad ó rí àwọn ìpèníjà oríṣiríṣi ó rí àwọn ìpèníjà lóríṣiríṣi tí ń ṣẹlẹ̀ nínú àwùjọ pàápàá jùlọ láwùjọ wọn àwọn kan bẹ tó ṣe pé wọ́n fẹ́ẹ́ máa lo ipò ìjẹ́ ọba míì pé àwa lọ́balọ́ba láti máa lò lórí ẹni tọ́jẹ́ sultanu kan yìí pé tá a fẹ́ nì sọ pé wọ́n rí tàbí sọ pé wọ́n rí ṣùgbọ́n nù tí a gbọ́ lọ́dọ̀ ẹni tó jẹ́ sẹ́kítírì dáadáa fún islamic affairs so ìyẹn pòfẹsọ olóyèdè wọ́n ṣàlàyé fún wa wípé ìṣòro yìí ń ṣẹlẹ̀ lótìtọ́ lódodo ṣùgbọ́n pẹ̀lú wípé téèyàn bá jìnnà sí sultan àǹfààní ẹ̀ tètè máa ń ṣẹlẹ̀ dáadáa sultan tó bá ti rí àwọn tí wọ́n di irú sẹ́kítì tó bá ti rí wọn táwọn èèyàn kan bẹ́ẹ̀ sálẹ̀ pé wọ́n bá sọ pé wọ́n rọ́ṣù sultan ó ti sọ fún sẹ́kítì pẹ̀lú ọ̀kéde pé wọ́n rọ́ṣù jẹ àwẹ̀ ń bẹ lápẹ̀rẹ̀ tàbí pé àní bẹ̀rẹ̀ àwẹ̀. wọ́n bá sì ti rí náà alihamudulilayi ìfẹ́ ni wọ́n ṣe kíni o wọ́n lọ kéde nítorí pé solutọ́ọ̀nù sáájú táwọn yẹn kèé ṣe ohun gángan lọ́ba ìpìlẹ̀ ní Sokoto ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá bu ọlá àpọ́nlé ẹ̀sìn fún wọn ni ẹ̀ńtọ́jú ọba ìpìlẹ̀ so òun náà máa ń fẹ́ lo ipò wípé wáyé solutọ́ọ̀nù tó fi jẹ́ pé solutọ́ọ̀nù yẹn làṣẹ́ ṣe kíni o níbẹ̀ lọ́wọ́ rẹ̀ á rí i pé àwọn mọ̀tọ́ yà kọ́ọ̀tù àwọn ìfúnpínpín yóò ṣe kí ni o yóò fẹ́ máa ṣẹlẹ̀ ṣùgbọ́n ìtọ́jẹ́ tiwa òun náà ní pé ẹjẹ́ káàánú ọjọ́ máa wá tá a bá rí tí wọ́n bá ní wọ́n rí ẹjẹ́ àgbà ọ̀pọ̀lọpọ̀ wọn ò sí kankan nílẹ̀ Yorùbá mi báyìí lẹ́yìn ká jẹun bọ́ àbàtú lọ wo bọ́ọ̀lù lókù tá a lọ fásitì ṣòfò àwọn èèyàn wá fi àsìkò wọn lẹ̀ láti lọ wá máa fi sáwúsá láàmú àtẹ̀lé sáwúsá lódò tó pa àbí sẹ́wò lẹ́yìn ṣe àá látẹ̀kùn mọ́kìrọ̀ fàtàmà umur ní tiwali rìjálì lálẹ́ kìsọ́ọ̀ mọ́sàtàkù àwọn ọ̀rọ̀ kan bẹ náà kan yẹn tó ṣe pé ń bẹ fáwọn èèyàn kan tí wọ́n ga kìí sáwọn tó kúkúrú tó kúrú. fẹ́yìntà làmtàrọ̀ lè hilálẹ̀ fàṣẹ́lìm lè kùn náà ń rọ àwòrán àbísọ́ọ̀rì tí wọ́n bá tiẹ̀ wá rí ilé tó sùn fúnra ara rẹ̀. ó kó ju ọjọ́ sẹ́lẹ̀ fún àtórí pẹ̀lú ojú tí wọ́n kọ́ pàpẹ́ wọn rí ẹ dákun mọ́ wájú àbí kékeré tó ń bẹ nú àwọn olóṣù gbẹ kábẹ́rẹ́ àwẹ̀ òun tó sọ pé tá a bá fojú ara wa rí fúnra ara wa báyìí àní bẹ̀rẹ̀ àwọn yẹn lẹ̀ Yorùbá kùrẹ́sì ni wọ́n ń pè wọ́n wọ́n pọ̀ lẹ́kọ̀ọ́ àwọn yẹn báyìí lọ́dọ̀ tiwọn o àti kẹ́sì kí ni o kó ń kálukú fojú rí fún rẹ̀ ọwọ́ àti ètò kan pé bóyá tó sùn bá di mẹ́ta tó bá di mẹ́rin ni yóò ṣe fojú rí tó ń kálukú rí àjẹpégbà yẹn ló ń kálukú tó bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́dọ̀ tiwọn ẹni tí bá wá ń gbá rẹ̀ tí wọ́n ní wọ́n ti rósù tó àwọn kéde tá a bẹ̀rẹ̀ wọn ni ẹ kú fìyà jẹra yín ẹ kàn fìyà jẹra yín ni ẹ pẹ́ ìrósù tẹ̀ ń fìyà jẹra yín subhanallah nígbà tí wọ́n bá tún ní wọ́n rí oṣù shawwal tá a bẹ̀rẹ̀ sí ní sọdún wọn ni ẹ kú jọ sọ́nù oṣù ramadan ẹ ń jẹ ọ̀sẹ̀ ẹ jẹ ìyà torí pé àwọn ò tí ì fojú rí báyìí irú òun wọn bẹ́ẹ̀ a pé tí wọ́n sọ ni pé àwọn tí wọ́n fọ́jú òde gbá rẹ̀ torí afọ́jú bò ni ó ti fẹ́ rí oṣù ṣèbí ròyìn ni ó dé rẹ̀ tí wọ́n sọ pé wọ́n rí torí ẹ̀ dàpọ̀ ẹja dúró ti òfin ẹ̀sìn ọlọ́run wípé ìpìlẹ̀ òun náà ní kárí oṣù tá a bá ti rí oṣù oṣù tá a wà nínú rẹ̀ kó àbí Allah subhanahu wa ta'ala ọlọ́run kí oṣù Ramadan ọlọ́run dákun gbogbo ohun tá a fi gbà tí òfin já sọ̀rọ̀ ọ̀rùn kan ọlọ́run dákun ṣe fẹ́mi àtẹnìkọ̀ kan wa gbogbo ohun tí ń jẹ málùbá fìtínà ọlọ́run dákun lèmi àtẹnìkọ̀ kan wa níbẹ̀ ọlọ́run dákun àbẹ́ oṣù Ramadan ṣe wálé ní tí ọkọ̀ rẹ̀ oṣù Ramadan gbogbo orin tí ń bẹ́ẹ̀ mẹ́ dákun fi wá sí kò ń gẹ́ rẹ̀ ọlọ́run dákun gbogbo ohun tí díyàn lọ́wọ́ téèyàn fi ní kọ́rọ̀ oṣù Ramadan dákun mọ́jọ orílẹ̀-èdè nàìjíríà dákun bá ní sàmójútó rẹ̀ àwọn tí ń darí wa níjọba àpapọ̀ níjọba ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ dákun bá ní mójútó wọn ààbò ọlọ́run ọlọ́run ọba ìlẹ́kẹ̀lá jẹ́ ọ̀sẹ̀ lórí èmi àtẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run dákun dáàbò rẹ̀ bò wá làwa kò níbi gbogbo tí ń jẹ́ aburú àwọn aláṣẹ wa ọlọ́run dákun àbí ọba ní fàánù mẹ̀kúnnù sí wọn lẹ́ẹ̀mí ìjọba àpapọ̀ wa pẹ̀lú ètò tí ń yípadà díẹ̀díẹ̀ nínú rẹ̀ tí ò yípadà tán àwọn tí wọ́n tún jọ ń gbaṣẹ́ tó tún jọ ṣẹ́ papọ̀ ọlọ́run dákun bá ní kọ́ wọn máa ṣe ọlọ́dàkùnbá ni kọ́ wọn máa ṣe ìbẹ̀rù wo ọlọ́dàkùnbá ni sọ́sùn wọn lọ́kàn ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ èyí tí ń kógbá relé àti ètò ọ̀fẹ́ wọlé ọlọ́dàkùnbá ni kọ́ wọn máa ṣe o èyí tí ń kógbá relé ìdákùn má jẹ́ kógbá wọlé lórí aburú lórí wa ètò tó fẹ́ wọlé náà ọlọ́dàkùn àbẹ̀wọ̀ ọlọ́run ìgbàsẹ̀ wọn dákùjẹ́ ọjẹ́ dáadáa fún wa tí ọjẹ́ oríire fún wa ìbáraẹ̀lá